And the Lord God said, It is not good that the man should be alone. I will make him and help meet for him. friends welcome to life with princess anu and yes today is my introduction day and so i'm um, walking around checking how everybody is getting themselves prepared and they're actually roasting the cow at this point also i had to go to the kitchen to check what and what is going through but seriously i'm so happy about today. We have hoped for today, we have longed for today, and today has finally come to fulfillment. So, you're going to be joining me on this journey to see how my introduction went, and yeah, enjoying every piece of it. So, stay tuned, sit tight, and enjoy. of God. <laughs> the bride is not ready. <laughs> okay. Uh-uh. Hey guys, update. Bride is getting ready. What do you still find out? Let me try. But the bride needs just a chilled malt, you know, to put herself together. ṣé lóòótọ́ ni ṣé kí n wá gbà wọ́n wọlé ẹ bá mi gbà wọ́n wọlé ní orúkọ Jésù ah, dádì ẹ gbà wọ́n bẹ́ẹ̀ yẹn <laughs> dádì àánú náà wá mú odidi ọmọ mi ẹni kan wọlé dádì bàbá ti sáì sọ̀rọ̀ yìí wọ́n ní kẹ́ ẹ wá. ní olórí ẹbí ti sọ̀rọ̀ tó ẹbí wà ti sọ̀rọ̀ àṣẹ ti gbò náà nìyẹn wọ́n láwọn ti gbà yín wọlé dádì ẹ bá mi sún sọ́dọ̀ dádì mọ́mí ẹ bá mi sún sọ́dọ̀ mọ́mí ẹ ẹ gbogbo ẹbí pátápátá ẹ jẹ́ ká wà lórí ìpínlẹ̀ àwọn obìnrin obìnrin ẹ̀yà obìnrin ó wà lórí ìdọ̀bálẹ̀ ó yẹ wọ́n máa wọlé fàgbà. bó ṣe ń wọlé láti ẹnu ọ̀nà wọn ti ń náwó tayọ̀tayọ̀ lóhun nǹkan tó ń ṣe dádì ẹ bá mi gbà wọ́n wọlé. ẹ káàbọ̀. praise the lord hallelujah. ẹ mọ̀ sí ìdìde ebi ọ̀pọ̀ ìdìde o ẹ bá ìdíje dáadáa ọ̀dìdí ọmọdé wa mú ẹ sọ pé fún wa wọ̀n mi dádì àwa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ka sọkùnrin lé ẹ̀ka sọkùnrin lé gbogbo ọmọdé lé ẹ̀ka sọkùnrin lé ẹ̀ka sọkùnrin lé alága alága alága ìjọba jésù olúwa wa lórúkọ jésù pẹ̀lú ṣíṣe ọmọ lásán alẹ́ jèrè ọmọ dáadáa dádì ẹ má bínú dádì ẹ jẹ́ ọlá lọ yìí sà dádì ẹ ẹ mọ́mì ẹ jìde sà tí kábíyèsí bá ti ń dìbò lórí àmà àtẹ̀lé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mọ́mì ẹ bá mi sún sọ́dọ̀ mọ́mì dáàdì bá mi sún sọ́dọ̀ ẹ wà fíjú àti àyẹ̀wò àbí ara yín ẹ wà máa dìbò ra yín ẹ mọ̀ sọ pé Cheers. mi come ìwọ mo ṣe tó ṣe rí pé kí wọ́n tó tọ́jú yàn kúkú bá tí wọ́n fẹ́ mi mo slim bíi ẹbí ìbọn bí wọ́n fẹ́ kẹ́ ṣèlérí pé ẹ̀tẹ̀ tó wá tọ́jú àánú ju èmi yìí gan lọ ẹni mo ṣèlérí fún ẹbí yìí wípé ọmọ tá a wá fẹ́ á ò tọ́jú rẹ̀ dáadáa a ò ní fìyà jẹ kí olúwa fi ràn wá lọ́wọ́ lọ́sẹ̀ nílé àwọn pátá mi ò kalẹ̀ sí ọ̀dọ̀ yín ní Iléṣà ni wípé olórí ẹbí wọ́n ní ilẹ̀ Iléṣà wọ́n ló chip gan bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ mi gbọ́ lẹ́yìn tí ọba fẹ́ ra ilẹ̀ ní Iléṣà àti ọba tó èlò mọ́mí ẹ fún mọ́mí ṣé ilẹ̀ ẹ̀ka lẹ wá ra àbí àbí ilẹ̀ plot ilé aṣá pẹ̀lú kò láyé láìkí ẹ̀ka bí ẹ bá fẹ́ ra ẹ̀ka ní Iléṣà àti ọba tó bí ẹ̀ka hundred million dollars tó wà ní báyìí mo fẹ́ máa bọ̀ mo fẹ́ kẹ́ bá mi dọ̀tí hundred million dollars kí ẹ máa sọ pé ẹ̀wọ́ bí ọmọ gbé wa dé òwe. for today. Thank you, Lord. Thank you for the planning. Thank you for the actualization of this plant. Thank you. Thank you for everyone that have journeyed to this place. Thank you. Thank you for the presence of the Spirit of the Living God in our midst. Thank you. Thank you for every item on the program. Thank you. Thank you, Lord, for your visitation. Thank you. And you promised us, you said, if two or three gathered in your name, you said you will be there. Yes. Father, we thank you for being in our midst. Thank you. And we thank you for being the chairman of this occasion. Thank you. We pray, oh God, that everything that will be done today by the ministration of your angels, it shall come alive and true in Jesus' name. Amen. Therefore, we declare today open in the name of the Lord Jesus Christ. Amen. In the name of the Spirit of the Living God. Amen. It shall be well with us. Amen. In Jesus' name we pray. Amen. Amen. Praise the Lord. orí olórí ẹbí títí dé ọmọ kékeré ìdábẹ́lẹ́lẹ̀ kejì ó lọ fún gbogbo ẹbí adéṣọ̀kan ti ìlú ìbàdàn pátápátá ẹlẹ́ẹ̀kẹta ó wá lọ fún gbogbo àwa amúpọ̀mọ branch bírò tèmi báyìí praise the lord a máa dọ̀bálẹ̀ in the name of jesus.

ti agbára èṣù lọ́nà ọ̀fẹ́ yẹn kọ́lọ́run kò ṣe kéde gbogbo òjòna jésù olúwa wa tí bá sọ pé es kẹwà bend down the last es ayá yín nílẹ̀ ẹ̀yà jẹ́ kò time he s u s gbogbo ẹbí pátá bá mi náwó àdúrà sí ẹ bá mi sùúrù rẹ sínú ayé kò séèyàn burúkú rí gbogbo ẹbí pátá ẹ alága ẹ it is well it is well with your soul with your soul ah it is well. are you spiritually saved àbí ó yẹ kí n bèrè ní introduction là are you spiritually filled ayé ti dayé ọ̀làjú wa ti sọ ogun ẹ̀dẹ̀ entertainment ṣùgbọ́n àgbọ̀dọ̀ má máa fa eléyìí tó jẹ́ point yọ bó ṣe jẹ́ entertainment tó ó yẹ bá pray fún ìyàwó ẹ̀ ní ìṣẹ́jú kan níṣẹ́ ní gbogbo ẹ̀dú pátápátá mọ́mì ẹ̀yin lẹ́ máa bá mi rate ẹ̀ eh, from one to hundred so mo fẹ́ kẹ́ listen to prayer bóyá. Ah, oh, The Lord say, Father, will bless your holy name. King of kings, Father, I commit blessed Adetuberu to your hands, O Lord. Father, I pray, O oh Lord, that you bless her in the mighty name of Jesus. Father, you continue to supply her needs in the mighty name of Jesus. Father, the grace to listen to you at all times, to be the best wife, Father, you give to her in the mighty name of Jesus. Father, you will help me as well to be there for her, to, to be the husband that you want me to be in the mighty name of Jesus. Thank you, Father, for answered prayers. For in Jesus' name we pray. Amen. Amen.

Test number two. Are you physically fit? Hundred. Ẹ̀jọ̀ ṣe ṣe iṣẹ́ ìlọ́kọ ìyàwó. Alájẹ. Ráwọ̀ ọ̀rá ọ̀pọ̀ ẹ̀kẹ́ sí. Ó yá ọkọ ìyàwó àti gbọ́ àti tọ́ta máa rí sí mi. Ọkọ ìyàwó wọn nìkan ló máa dájú ìyànjú. Ìbọn nìkan lórí ẹgbẹ́ bá mi wà. Èlé máa rè tì í. Ó yá ọjọ́ Yorùbá ló fẹ́ jó tó bá ṣe pé mi wọ́n. ẹ jẹ́ kí n gbà forí ló gba hundred praise the lord ó ní ṣáìsì ìdí tá a fi ṣe bẹ̀yẹ ni wípé ó dá pé wọlé yín ẹ ti ní kó dá pé òwá ní wọlé ìgbéyàwó kó wá dáná bọ̀ àwọn ohun tó máa ń dìde lẹ́yìn ìgbéyàwó kò ní dìde sí i àwọn òbí kan wà tí ọkùnrin ti máa ń ná ara òwá ní náwó ń bẹ̀ àwọn òbí kan wà tí ọkùnrin ti máa ń ná owó òwá ní lọ nára ń bẹ̀ láàrin àwọn ọkọ ìyàwó tí wọ́n ń kanra afarúkọ rẹ kúrò ń bẹ̀ ọkọ tí ọba ti lọ́wọ́ máa ń kanra lórúkọ Jésù wò ní torí kanra Jésù Olúwa wa are you financially fit. last last last question yẹn last question ẹ eh? you are financially. yíyá ẹ bá mi gbàgbọ́ fún owó gbọ́dọ̀. wọ́n ló sọ bẹ́ẹ̀ ní kọ́ sọ pé èmi ni wọ́n máa bí sí. ẹ bá mi gbé gbogbo ẹ. bẹ̀rẹ̀ ò ní láì máa gbowó lọ́jọ́ friday ó yẹ ti gba fine lọ́wọ́ wọn. Ah. ẹ máa gbọ́ nǹkan tí mo sọ fún yín ó yà di to the left side sorry side okay. of your loins shall be greater than you do. You will never be barren. You will never go into debt. Your marriage will be fruitful. Multiplication will come to your generation in the name of Jesus Christ. As you're rising up, the grace and the favor of the living God will rise with you. In Jesus' name. Amen. gba bẹ́tà láàrẹ̀ ìdọ̀bálẹ̀ tí mo dọ̀ ìdọ̀bálẹ̀ mẹ́ta ó fi gba ibẹ̀ tá a fi jésù òní ọ̀wá ó yẹ máa kó síwájú. ta ló wá dìbò fún bí? kí ló dé ó ṣàbùtẹ́ bá pàtẹ́wọ́ pọ̀ yàrá ẹ bá àwọn mi wọ́n kọ́kọ́ máa wò hàn kí ni kí n sọ ná ẹ bá ẹni ọpọlọ rẹ̀ ò ní dàrú ẹ bá mi sọ fún pé kò ní iṣẹ́ àìsàn lọ́kọ̀ jésù olúwa mo tẹ̀ mí ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa sọ orúkọ mi fún pé àrà lórúkọ mi kó má jẹ́ mi ló wá dìbò jésù olúwa ọmọ ọlọ́mọ ó ti múre ayọ̀ ẹ̀ látòní ó ní ṣàfùṣàfù ó yàtọ̀ sáwọn ọmọ bébí ó ó yàtọ̀ sáwọn ọmọ règbèrègbè ó yàtọ̀ sáwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ àrùn tẹ wá mú yẹn ìyàwó fáìtì ni ọmọ Jésù ni ó níṣẹ́ lọ́wọ́ ó kàwé ó tún wá mọ Ọlọ́run mo wá fẹ́ kí gbogbo àwọn oníbọ̀ọ̀sù àwọn fẹ́ kọ́ mọ̀ pé wọ́n ti wá tọrọ ẹ̀ ọ̀ ẹ máa bọ̀ ó ṣe tó yá ó kàn ó kàn ó kàn dẹ̀dẹ̀ wá bẹ́ẹ̀ yẹn o ẹ máa sọ pé mọ́mì dádì ẹ mú bá lọ́ọ́ pépà yín dání ó ṣe pàtàkì o ẹ sọ pé mọ́mì dádì àánú olúwa la dìbò fún. In Jesus' name. Amen. Father, we thank you for today. We thank you for this ceremony. We thank you for this um, introduction. And we thank you for your presence. Father, blessed be your holy name. We pray for Abayomi that this introduction we are doing is the beginning of a peaceful marriage in the mighty name of Jesus. Amen. Father, you will bless them in all ramifications of their lives. You will increase them on every side and you will increase their posts in the mighty name of Jesus. They will not lack anything good in Jesus' name. And you are going to give them wisdom, knowledge, and understanding of one another. And you shall bless them and increase them in all areas of their life. In Jesus' name, I pray. Thank you. Photographer, you okay? Abayomi, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. Ṣé àbí ọ̀gbọ́n kan wá bá wa fẹ́ ọmọ wa ni? Àbò ní sùúrù. Ó ṣàbù. Àbò wú ẹ̀ ṣé o bẹ̀bẹ̀ àbò bẹ̀bẹ̀? Ó wù mí láti yan ọkàn mi. Ó wù mí láti yan ọkàn mi. Ṣé olówó ẹ̀ láti? Inú ọkàn mi. Ṣé ó jẹ́ dòdò ọmọ wa bó o jẹ́ dòdò ẹ̀. ó dìbẹ́ lórí pẹ̀lú. ọmọ ìyàwó ẹ̀ ó gbọ́n gan-an ó fẹ́ mú mi lọ́rùn ọwọ́ báyìí ṣó ó jẹ́ dòdò ẹ̀ àbó jẹ́ dòdò ṣó mi kò ṣó láìkì àbó láìkì. mo lọ́ọ̀gbẹ́. ṣó jẹ́ dòdò ẹ̀ àbó jẹ́ dòdò ẹ̀. mo jẹ́ dòdò ẹ̀. kí ló fi jẹ́. ìfẹ́

ká wá rí ẹni tó ń mú ohun bẹ́ẹ̀ fún ẹ lórúkọ Jésù ẹ̀mí ọ̀run wá bá mi gbèdè àwọn ogun ọ̀run tí ò ní iye wá bá mi gbèdè Jésù Kristi Olúwa wa. mọ́mí àti dáàdi ẹ̀ bá mi sún síbí ẹ̀ bá mi sún síbí mọ́mí àti dáàdi gbogbo ẹbí pátá ṣáwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ́kùnrin wà ń bẹ àti lóbìnrin ẹ máa bọ̀. ẹ wá bẹ́ẹ̀lì àwọn ọmọ yín torí màá sí ìsìn síbí ẹ bẹ́ẹ̀lì àbí òkè bí wá ní. ẹ dìde ẹ dìde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dìde. ló ṣe gẹ́gẹ́lé àbí torí mi ló ṣe gẹ́gẹ́lé ṣé torí mi ló ṣe gẹ́gẹ́lé àbí torí mi ló ṣe gẹ́gẹ́lé. for all the various stages of our life that you have helped her. We want to say thank you. We want to say thank you. At this stage, oh God, that she's taking steps to move to the family that you have ordained for her. Spirit of God, we pray that you will inspire You will quicken her with strength in the inner man. You will grant unto her favor, Amen. mercy, praise in the name of the Lord Jesus Christ. All that she needs to be a wife indeed, a helpmeet unto Abayoni, grant unto her in the name of Jesus. Make her, O God, a mother in Israel. Cause her to be a pillar in the body of Christ. Cause her, O God, to be a blessing to our generation, a blessing to our family, a blessing to this nation. In the name of the Lord Jesus Christ. We cover you with the blood of Jesus. We cover you with the blood of Jesus. We cover you with the blood of Jesus. Only the counsel of God shall stand over your life. Only the counsel of God shall stand over your family. Only the counsel of God shall stand over your husband. Only the counsel of God shall stand over the children the Lord has blessed you with. In the name of the Lord Jesus Christ, you will run and you will not be weary. You will walk and you will not fail. You will go from strength unto strength. In the name of the Lord Jesus Christ, that which the Lord has ordained for your life, for your family, for your husband shall come to pass. Amen. In the name of God the Father. Amen. In the name of God the Son. Amen. In the name of the Holy Spirit. In Jesus' name we are decreed. Amen. praise the lord appreciate màmá yà màmá yà wò lónìí wà bá mi sọ ká ní mọ́mí ló ní ẹ̀rọ. ẹ wá ṣé ẹ̀yin lẹ fowó yín ra sùn ó yẹ kúlẹ̀ síwájú ẹ̀ tó ní sáwọn wọn fowó wọn rà á ní ẹ kúlẹ̀ síwájú láti rà á ní ẹ kúlẹ̀ síwájú láti rà á ní mọ́mí dáàdì ẹ̀ tẹ́wọ́ ó yẹ kó mo sùn. tí dáàdì wọn bá yà tó bá ní àwọn yóò ga dáàdì abẹ́ ìyọ̀ ṣẹ́ ká máa kò ní. dáàdì ẹ̀ gbé mọ́mí sókè ẹ̀ gbé mọ́ ó ní ìlú mi. verse 7 to 25. Genesis chapter 2 from verse 7 to 25. Genesis chapter 2, 7 to 25. And the Lord God formed man of the dust of the ground and breathed into his nostrils the breath of life. And man became a living soul. And the Lord God planted a garden eastward in Eden, and there he put the man whom he had formed. And out of the ground made the Lord God to grow every tree that is pleasant to the sight and good for food, the tree of life also in the midst of the garden, and the tree of knowledge of good and evil. Verse 10. And the river went out of Eden to water the garden, and from thence it was parted and became into four heads the name of the first is Pishon, that is which compasses the whole land of Havilah, where there is gold. And the gold of that land is good. There is Bethlehem and the ointstone. And the name of the second river is Gihon, the same is it that compasses the whole land of Ethiopia. And the name of the third river is Hiddekel, that is it which goeth toward the east of Assyria. And the fourth river is Euphrates. And the Lord God took the man and put him into the Garden of Eden to dress it and to keep it. And the Lord God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat, but of the tree of the knowledge of good and evil thou shalt not eat of it. For in the day that thou eatest thereof, thou shalt surely die. And the Lord God said, It is not good that the man should be alone. I will make him and help meet for him. And out of the ground the Lord God formed every beast of the field and every fowl of the air, and brought them unto Adam to see what he would call them. And whatsoever Adam called every living creature, that was the name thereof. And Adam gave names to all cattle, and to the fowl of the air, and to every beast of the field. But for Adam there was not found an helpmate for him. And the Lord God caused a deep sleep to fall upon Adam, and he slept. And he took one of his ribs and closed up the flesh instead thereof. And the rib which the Lord God had taken from man made he a woman and brought her unto the man. And Adam said, This is now bone of my bones and flesh of my flesh. She shall be called woman because she was taken out of man. Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife, and they shall be one flesh. And they were both naked, the man and his wife, and were not ashamed. May the Lord bless the reading of his word in Jesus' name. Amen. Praise the Lord. Glory, great One, two, to God be the glory, great things He has done. So 감사합니다. 아. come to the Father through Jesus. Ìyè wa. Àmín. Jẹ̀bi ẹnìkan kó ti máa lọ báyìí, Olúwa máa bá wa lọ. Àmín. Àwọn tó ń lọ sọ́nà tó jìn, Olúwa darapọ̀ pẹ̀lú wa. Àmín. Ìrìn àjò ẹnìkọ̀ọ̀kan kó yọrí sí rere. Àmín. Mo gbàdúrà ọjọ́ ayẹyẹ fún ti ìgbéyàwó ìwà lójú ọ̀nà tí ìwọ Ọlọ́run ti mọ̀ bí ẹnìkan ò tiẹ̀ tí ì mọ̀ Olúwa gbà kó sí ọjọ́ náà. Àmín ṣáájú ọjọ́ náà orílẹ̀-èdè kò wà lálàáfíà. ìpínlẹ̀ ọ̀yọ́ kò wà lálàáfíà. àwọn ìlú gbogbo táwọn èèyàn ti wá kò wà lálàáfíà. ọkọ àti ìyàwó bá mi gbàdúrà fún wọn. owó agbára kó fi dì wọ́n mú. àmín. kó dájú lórí wọn. a ó máa yìn ọ́. a ó sì máa dúpẹ́. oore ọ̀fẹ́ jésù olúwa wa. fẹ́ ti bàbá. ìyàkọ́ tiẹ̀ mi mọ́. láti olódùmarè. ọmọ bá wa gbé. láé àti láéláé.